This is Hoopla World TV, still reporting for the Center for Research in Igbo History and Culture. The date is still Saturday, the 21st of September 2024, and we are reaching you from Dumweri Royal Palace here at Udabo, Otuocha, Umweri. Anambra is local government area, Anambra State of Nigeria. The occasion is the 2024 edition of the annual Iwaji Umweri ceremony. The Iwaji Umweri ceremony marks the beginning of the celebration of the festival of the New Yam in Umweri, Okebo, and in Iboland. The occasion formally started with the breaking of the kola nut by His Royal Majesty Dr. Sir Bennett Izuchukwu Emeka JP Igwe Okebo II of Umweri Okebo. The breaking of the kola nut was quickly followed by visits from family, friends, neighbors, associates, and townspeople who have come to pay homage to His Royal Majesty Dr. Sir Bennett Isichukwu Emeka JP Igwe Okebo II of Umweri and to rejoice and to celebrate with him on the very significant occasion of the Iwaji Umweri celebration for the year 2024, the eighth since his ascension to the throne of Umweri Okebo. ekele eh, ndị sengem ndị dagegọf sengem ụmụ nwanyị ndị young wives ndị mkpa grup ndị ụmụada ndị ama ndị town union nwere general assembly ndị ọganihu egrade ndị ọghọm na ndị egrade ndị ọzọ dị iche iche ahụ ekele onye ọbụla na-asị na ụgwọ anyị tụrụ ebe taa anyị ma alụmụ anyị na-etubere na Abakaliki ya ee ka anyị na-abụ ndị anyị hụrụ ahụ ọrụ ịwa ji mmụrụ eri 2024 anyị ahụ anyị niile na 2025 n'aba ọ bụrụ onye anyị atọ atọ n'ime anyị tupu ya enye anyị arụ ike nye anyị ngozi pụrụ iche ka anyị wee dị ndụ wee kwụ arụ ọzọ mmoyo kanisa ningo mmoyo kanisa ningo ebo ma ebe na nyo asukanu adu na akoko ebe na awa ndu ebe na ụlọ abụọ lekoro ndu egwu egwu wee asụ na ndu nwoke ndu nwanyị ndu mmiri ndu azụ onye nwoke mma ya na ebe anyị mma mmiri atara ma azụ ahụ na ee onye ma na-eme ya dị ndụ onye amasị na-eme ya dị kwuo ndụ onye mma na-eme ka nke na-aga ndójú tún ní ẹni ẹ náà ká bẹ́ẹ̀ náà wà rẹ̀ bẹ̀kọ́ ẹ̀kú láàyè wíwọ́ mi lọ wí. ẹ abẹ́ náà ṣe ẹ ndé otu ọdún ẹnẹ ẹmúnú jẹ́ni ìmúnú ní ẹ̀mí àmà àlọ́mà ọkọ̀ tọ̀ mú ìmúnú ní ẹ̀gọ́sí na ndị niile dị iche iche ndị ọganizeshọn ejiresi niile ndị glamour ladies na ndị ọzọ ndị oke ego ladies anyị na-ekele unu asị na ahụ ya bụrụ ụmụ mma ha jizọs ee ọjị anyị na-awa arụ ọbụ ọjọ udo ọjọ ọganihu ọjọ ịhụnanya na-asị ka m nwee eriri n'udo ka m nwee na ndị agbata obi niile dị n'udo anyị anụrụ ya anụrụ ụzọ ọgụ ọzọ ebe anyị chọrọ bụ ọganihu ọgụ na-emebi iwe ma na-asị ka chukwu gozie anyị ozi ndị igwe niile ndị niile obodo na-achị anyị na-ekwu okwu ka ndị obodo anyị na-achị na-anụ ihe anyị na-agbawa na ọ nwere onye iwe ya ya wọle obodo ya na-adịkọ ahụ na-anyụ onye ọbụla onye ọbụla na-akwanyere ugwu na-abụ iwe ihe na-ekwu ọ ya adịla anyị niile mma ka chukwu gozie anyị gozie ọcha anyị taa ya ka azụta ndụ na arụ ike site na kraịst bụ onye nwe anyị

for the current governor of Anambra State, that's uh, His Excellency Professor Charles Chukwuma The solution, the solution,

Ocheze Umweri, the wife of His Royal Majesty Dr. Sir Bennett arriving for the AYG Umweri 2024. Upla World TV is here reporting from the Center for Research in Igbo History and Culture. We're to arriving for KYG Umweri 2024. takiyelim, takiyelim. I'll be playing. Okay. Okay, please, uh, without wasting time, I want to recognize uh, the state commander of uh, road safety, road safety corps. That is the state commander. I want to recognize him. Uh, at AYG Umweri 2024. I recognize you, the company black. subir a pele. Pode, pode. Não vai não vai ter entrando. Alante. Vai, vai dar muito. Já disse WhatsApp. É? Já disse WhatsApp. Thank you.

de grande passage. Idée de Dans le monde. Dans le monde. Dans le monde. ọba anyị uh, biko ndị otu unu bụ anyị ndị unu bụ anyị okwu maka ihe na anyị ndị unu bụ tell us yours

So we're happy to have Thank you very much. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. botar. Outro tipo